um ògo Barriga Part Two gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wo Part Two sinimá ògo Barriga ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i àmọ́ síwájú kí a tó sọ bí ẹ ṣe máa rí wò ẹ tẹ subscribe button èyí tí ó wà nísàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi sọ pé kí ẹ tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò ni wípé tí ẹ bá ti tẹ ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò kọ́kọ́ rí apá kejì sinimá ògo Barriga nígbà tí bá jáde sí orí YouTube channel ẹ sì má gbàgbé ẹ gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí àwọn ẹ̀bùn tí a máa ń fún àwọn èèyàn ẹni tó bá ti gba òṣèré tí ó mú eré ṣe jù dáadáa tí ó takọyọ àwọn ẹgbẹ́ rẹ̀ nínú sinimá yìí ẹni tó bá ti gba òṣèré náà ni yóò láǹfààní láti gba ten thousand naira èyí tí à ń fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn látọwọ́ ọ̀gá gbogbo pátápátá tí a mọ̀ sí Ọdúnladé Adékọ́lá ni ẹ̀bùn náà ti wá o ẹni tó bá tó wá gba ẹ̀bùn náà tí kò bá tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ kò tí ì lè láǹfààní sí o àmọ́ ẹ máa tẹ subscribe button tó wà nísàlẹ̀ fídíò yìí ọ̀fẹ́ ni wọ̀ níjàwó yín o ẹ sì sọ òṣèré tó bá takọyọ òṣèré tó bá tó wá mọ̀ pé ẹ fẹ́ ká fi kún apá kejì sí máa yìí ẹ kó sínú comment section ẹ ṣé o.